aláròye máa wí o. ẹ fura o àwọn tí wọ́n ń já ọ̀kadà gbà ti kún ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti ké sáwọn aráàlú pàápàá àwọn ọlọ́kadà láti ṣọ́ra ṣe pẹ̀lú àwọn èrò tí wọ́n ń gbé tàbí àwọn tí wọ́n máa ń ṣáàtà wọn nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fúnléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun abilékọ yẹ́misí ọ̀pálọ́lá fi síta lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún yìí nìkìlọ̀ yìí ti jẹyọ ọ̀pálọ́lá ṣàlàyé pé ìkìlọ̀ náà ṣe pàtàkì látàrí bí àwọn olè tí wọ́n ń já ọ̀kadà gbà ṣe ń fojoojúmọ́ pọ̀ sí i káàkiri ìpínlẹ̀ ọ̀ṣun ó ní lára ọ̀nà tí wọ́n ń lò láti gba ọ̀kadà ni pé wọn yóò dá ọlọ́kadà dúró wọn yóò sì dárúkọ ibì kan tó dá ìyẹn ibi tí kò fi bẹ́ẹ̀ sí èrò tàbí isolated place lédè òyìnbó fún un tí wọ́n bá ti tàn án débẹ̀ ni wọn yóò já ọ̀kadà rẹ̀ gbà alūkkóró fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn alọ́kólóńkígbe yìí tó máa ń fi owó ńlá tan àwọn ọlọ́kadà láti gbé wọn lálẹ́ tí wọ́n bá sì ti dé ibi tí òkùnkùn wà ni wọn yóò gbójú agan sí irú ọlọ́kadà bẹ́ẹ̀ tí wọn yóò sì gba ọ̀kadà rẹ̀ lọ. ó ní ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń ṣe jàǹbá fáwọn ọlọ́kadà kódà wọ́n máa ń gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ṣagídí pẹ̀lú wọn látàrí èyí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun cp mohammed umar abba ké sí àwọn adarí ẹgbẹ́ ọlọ́kadà láti máa ṣí àwọn ọmọ ẹgbẹ́ wọn níyè kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí abba ké sí wọn láti tètè fi tó àwọn ọlọ́pàá létí tí wọ́n bá kófìrí èrò tí ìrìn rẹ̀ kò mọ́ ó sì fi dá àwọn aráàlú lójú pé ètò ààbò tó péye yóò wà fún ẹ̀mí àti dúkìá wọn. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́